àwòrán kẹrìnlélọ́gbọ̀n àárẹ̀ tàbí àìsàn kí ni ó yẹ kí àwọn ènìyàn ọlọ́run ṣe nígbà tí ó bá rẹ̀ wọ́n ohun àkọ́kọ́ ni pé wọ́n ní láti gba àdúrà sí ọlọ́run kí wọ́n kí ó sì gbẹ́kẹ̀lé e, kí ó ṣe ohun tí ó bá dára jù ní ojú rẹ̀ ọlọ́run ní agbára láti mú wa lára dá ọlọ́run sì ní agbára láti mú ẹ̀mí wa kúrò bí ó bá jẹ́ ìfẹ́ rẹ̀ ni. Ọlọ́run fẹ́ràn wa ohun gbogbo tí ó ń ṣẹlẹ̀ sí wa ó wà ní ìkáwọ́ rẹ̀. Jésù wà pẹ̀lú wa láti fún wa ní àlàáfíà àti láti ràn wá lọ́wọ́ ní àkókò àìsàn.